ẹ máa gbọ́ àfàjà mi bàbá ọlọ́run lọ́mọ ìgbà tó pè mí ní boko haram ọlọ́run gbà tó fi pe sàyẹ́dì náà ní boko haram ọ̀pọ̀ náà boko haram gbogbo àrùsùn náà lọ́dọ̀ àfọ̀nkùránì ní boko haram ọjọ́ tí ó lọ kóòtù yẹn ò tí ì pé ni ọjọ́ tí ó sọ fún ìjọba bá haram ọjọ́ tí ó lọ kóòtù torí pé kíráìmù ni kéèyàn péyàn ní Boko Haram. Now. gbogbo wọn yìí gan gbogbo wọn yìí gan ojúlówó ní tí abàtà yìí ti alábòsí èsì mú ẹjọ́ rò alábòsí kì í dì mú ẹjọ́ rò kọ́lọ̀ ń kó sásàtúnṣe wa àwọn náà kọ́lọ̀ ń jẹ́ káwọn náà ó lè túbá ǹjẹ́ ń gbọ́ ọ̀wọ́ pírọ́blẹ́mù táwọn èèyàn ní pẹ̀lú yín tèmi náà padà wá dìvẹ́lọ́ọ̀pù náà ni wípé ẹ jẹ́ kí kájọ ní mọ́kífù àwọn sálàb lórí àwọn ahálùlìdídíà àwọn tó bá jó ń sún náà tí wọ́n bá ṣe àṣìṣe irú àfáà sàyídì tó ṣàṣìṣe irú èmi náà tí mo ṣàṣìṣe ìsìyánu nìyẹn ẹ̀yin náà lè ṣàṣìṣe a sì mọ̀ pera wa sí àkíyèsí lórí rẹ̀ but once tí n bá ti jẹ́ mùtẹ́dín ah, wàláì tí n bá rí oníbídíà tí n bá rí ejò tán bá ní ta ní kọ́kọ́ sá fún oníbídíà bá kọ́kọ́ sá fún torí pé rísì ní wípé oníbídíà mi ejò lélémi gbégò ṣe burú tóun tó bá di pé mo họ òun náà họnu bọ̀tò ń bídíà alákòóbá tí ì ni yóò fẹ́ kó báyàn ni. so gbogbo èèyàn mọ̀ yàwá tẹ́ ń wò wá èmi àti àfáà bàbá o onísùnà ni wọ́n o onísùnà ni wọ́n o bí àgbékalẹ̀ wọn ò bá tí ì yé in tí wọ́n jẹ́ wọ́n ti pera wọn fún wa bẹ́ẹ̀ báyìí o wọ́n sì sọ pé àwọn ọ̀wà pẹ̀lú àwọn alimọ̀tẹ̀dẹ̀ẹ́yìn bíi àwọn alifulani bíi àfọ oníkùránì àti bíi alijakimalu. sẹ́ẹ̀rí ah, kò sí kọ́mọ̀rì bẹ́ẹ̀ kò sí kọ́ mọ̀ rí bẹ́ẹ̀ ẹ̀ẹ́ eh, mo ti sọ pé àwọn súnà ọmọ nìkan ni wá agajura wa lọ agajura wa lọ yóò ti yé eh, agajura wa lọ so ṣùgbọ́n ká kóra wa papọ̀ gẹ́gẹ́ báwọn bídíà náà sì kóra wọn papọ̀ bọ́lẹ̀ táwọn bídíà bídíà àwọn ò so wọ́n pọ̀ àmọ́ nítorí pé wọ́n fẹ́ gbógun ti àlùsùn náà wọ́n fẹ́ máa parapọ̀ ní orí wa tó ti yé so Eh, aláwọ̀ ní máa gáìdì tí bá ń sọ̀rọ̀ aláwọ̀ máa gáìdì yín ọlọ́run ní jẹ́ káwọn èèyàn máa sì yín gbọ́ ọlọ́run jẹ́ kí máa sì yín gbọ́ so ẹ̀yin náà ẹ jẹ́ ọ̀kan nínú àwọn àfa onísùnnà ẹ kúkú mọ̀ pé èmi ò kúkú lẹ́ni méjì tí mo máa bi léè nípa àwọn abásù sàwọ́dà bí ó sẹ̀yìn gbogbo àwọn àfa àti mo sì dá akọ́ ìkankan nù wọn ìrọ̀pọ̀ mọ̀ nípa nǹkan wọn. so ó níbi tó ń kálukú ó níbi tó ń kálukú tó ti strong ó sì níbi tó ń kálukú tó ti weak ṣùgbọ́n ẹ̀rí nígbà táwọn afá ń define alhalal àti haram wọ́n ní afá àti lọ. Ah, ah, ok wọ́n ní alhalali anna atakida annahu halal anna atakida annahu halal wà ń lámúnà fún àlùhù a gbà pé àlàálì ni àlàálì kódà tá a bá ṣe nǹkan náà wà á haram na àtẹ́kìdú annahu haramu wà nà ìṣẹ́nibu mínìkù ní ti Haram a gbà pé haramu ni a sì jìnà sí so nǹkan méjì ni haramu nínú a gbà pé haramu ni a tún jìnà sí nǹkan ẹyọkan ni àlálìrí nú á gbà pé ẹ̀tọ́ ni ẹ̀tọ́ àbá àti ẹ̀ máa ṣe é téèyàn kọ́kọ́ gbà pé onísúnà ni òun à ìbá àmọ́ ti rí súnà kan ṣe ìnáwó min ahali sunna ìnáwó min ahali sunna ìyẹn lè jó súnà kọ́mọ̀ sí ṣe súnà rúgbọ̀n ẹ̀yìn ó ti lẹ́lẹ̀kulẹ̀ ìyẹn lè jọ súnà kí ṣòkòtò rẹ̀ kó sì mọ ẹ̀ka kókó fẹ̀ súnà ò parí síbi irùngbọ̀n súnà ò parí bí ṣòkòtò ẹ̀yin tọ́lọ́ ń bá ti rọ̀ lọ́rọ̀ tẹ̀tìrítọ̀ tó ṣe tẹ̀tìrítọ̀ sì ṣe ẹ máa dúpẹ́ ni ẹ bá ti lè gbà pé súnà lòun ara wa ni ṣèbáwọn kan náà sọ pé láyé àwọn táwọn fi kú àwọn ònìjọ́ súnà ṣòkòtò wọn bá àmọ́ balẹ̀ kò sọ wọ́n ló ń súnà

ẹ ṣe gan ni wa iyyakum uh, wa antum fa jazakumullahu khairan. Ah, ọ̀gá o àwọn àfa méjì ti yọ̀rọ̀ kan náà ni èyèmí eh, ah, fò eh, ẹ ẹni tẹ́ ẹ sọ pọ́ sọ fún yín. lọ́jọ́ kìíní àná ńgbà tí wọ́n pè mí wá sórí pílátífọ́ọ̀mù save your soul tó ní mo ní fáírọ́ọ̀sì sóhun ò ní fáírọ́ọ̀sì sóhun <laughs> ò ní fáírọ́ọ̀sì ẹ́ a ní ẹ má jẹ́ tara wa máa ṣé ìwọ nìkan ló fẹ́ dominate save your soul ni ìwọ náà wà dà dà bẹ́ẹ̀ lónìí. ẹ́ ah, ah. àbádọ́ ẹni gbogbo ìmọ̀ ayé wà ní ìwọ nìkan ló kọ̀rẹ́ẹ̀tì ni ẹ̀ẹ́mẹ́ ló lè ní àtẹ́jọ́ sọ̀rọ̀ rí one on one tó ló ti pèmí sáfìyèsí ẹ̀ẹ́mẹ́ ló lájọ́ sọ̀rọ̀ rí whoever ẹni torí ó jẹ́ whoever ẹni torí ó jẹ́ ẹ̀ẹ́mẹ́ ló ní èmi àti ti sọ̀rọ̀ rí pé one on one. tó fi wá di pé ẹ àbúrò ẹ mọ́kó fáírọ́ọ̀sì tó pọ̀ ẹ àti é kò gbọ́ ẹ̀yin mẹ́rin lẹ́pẹ̀ wọ́n wo ló pè mí wọ́n ló sì ní fáírọ́ọ̀sì ní èlò ìdàfọ́ àjàmí bàbá èèyàn gba fọ́ọ̀mù alùsùnà lọ́wọ́ ẹnibọ̀dì yín sọ parí. Naam. Naam. fún láti òbí agbẹ́bẹ̀ ẹlẹ́bẹ̀ yọ kan. ok gbogbo àwọn tí wọn máa àwọn èèyàn kúrò ní oṣù náà ẹ bá wa sọmọ tí wọn yé ẹ bá sọ pálí ṣùgbọ́n lòun tí wọn yọ gbogbo èèyàn tó rẹ ẹ bọjú wọn ti yọ kúrò tán pátápátápátápátá ṣùgbọ́n náà ó méjì onímẹ́ta onímẹ́rin bí ẹ ti nìyẹn. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ má dàra yín láàmú ẹjẹ́ á lo èdè jamiu bàbá tó ní ìgbà fọ́ọ̀mù súnà lọ́wọ́ ẹnikẹ́ni ẹjẹ́ wọ́n yọ ẹni tí wọ́n bá fẹ́ yọ it's not our problem let them continue àwọn kan ní jábátí jàbátáwì tó dá sí pé tọba fi tíbi jẹun lọ́dọ̀ wọn ó ti di kèfèrí <laughs> tọ́bọ̀ fi sí jíjẹun wọ́n lọ fún òjìdí kèfèrí àwọn yẹn tó ń kọ́ ẹjẹ́ wọn yọ tó bá fẹ́ yọ ẹ̀yin ni ẹ mọ́ yọra ikú ònú súnà a ní kápá lórí kí wọ́n yọ wá. a ní kápá lórí ẹ̀ ṣùgbọ́n àwọn kan ò tí ì gbọ́ àjọ yìí ó ti yé lára àwọn tí wọ́n fẹ́ di a sọ pé àsúnà la fẹ́

pé lágbájá ò tó ń súná o ẹ má gbọ́ nǹkan tó ń sọ o ó ti yé yín. ó ti yé mi ó ti yé mi tẹ́rí àpèjúwe wọn rèé ọ̀dà gẹ́gẹ́ àpèjúwe tí ọ̀kan náà apá àmú wá pé ẹnìkan jọ kan ó lọ sálámà sí ọmọ ìyá rẹ̀ ó wá sọ fún mi pé ìbòlò ti ń gbọ́ lẹ́kítọ̀ ó wá ní ọ̀dọ̀ sheikh lágbájá ni ah, ó wá ní ẹni yẹn kì í so súnà o ah, ó ní tàwádìí òun ọmọ gbọ́rọ̀ ní ọ̀dọ̀ rẹ̀ ó ní ó tún dápẹ́ ẹnìkan tó ní à ìyẹn náà ṣe ń súná o ó dápẹ́ ẹnìkíní ó ní èso ń súná ẹnìkejì èso ń súná ẹnìkẹta èso ń súná ó fi ka àfáà mẹ́wàá tí ń bẹ́ lù ó ní èso ó ní tàwa ló ń lọ́wọ́ ní àfáà tòun àfáà àti ẹnìkan ló ń súná so ìwà àti ẹnìkan lẹ́gẹ́ tó súná lù yìí ok ẹ lọ́mọ ti súná yín so ṣe rí ṣe rí àwọn pípù yìí àwọn pípù yìí a mọ̀ pé wọ́n sákìyèsí a mọ̀ pé wọ́n sí àkíyèsí igi kan ò lè dágbó ṣe wọ́n fẹ́ try rẹ̀ kò lè possible and tẹ bá sì gbọ́ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí ẹ má jẹ́ ntàn yín jẹ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n bá wa láyé ni ọ̀pọ̀lọpọ̀ nu wọn wọ́n bá wa lórí pé a ti ń bá ayé sọ̀rọ̀ ni káwọn tó dìde wọ́n dìde a sì rí wọn nírìí pé ọ̀rẹ́ wa nìyí ẹja jọ máa ṣiṣẹ́ ìnáà lọ ẹnìkan ò ní dá sí ó lè tò sí pé àbúrò ẹ̀ mọ̀ ń sún náà kí wàá lọ àbúrò yìí mọ́ <laughs> kí làbúrò yìí mọ́ kí làbúrò yìí mọ́ pépé ra rẹ̀ fún yín. náà ẹni <laughs> tẹ bá bèèrè lórí wọn lórí programu ojú sọ gbogbo yẹn náà yọ kó ònà súnà tán gbogbo yẹn ẹ á pè wọn sákèésì ẹ ẹ rí i pé lẹ́ẹ̀kan mo sọ wípé ẹnìkan lè jó súnà kó sì máa fárun mọ rẹ̀ ẹnìkan lè jó súnà kíyàwó ẹ̀ ti dèyẹ ẹnìkan lè jó súnà sòkòtò ẹ̀ kọjá kúkú iye tí ń súnà ni wípé àlẹ̀ẹ̀tìkọ́ọ̀dù àlẹ̀ẹ̀tìkọ́ọ̀dù bí sunna kọ́kọ́ ní àdìọ́kàn pé sunna ànábì ló fẹ́ máa ṣe tọ́wọ́ kọ́kọ́ ti ní ìtìkọ́ọ̀dù pé o ti ní àdìọ́kàn pé ó fẹ́ máa ṣe sunna ànábì o ọkọ̀kọ́ ti dó sunna nù. lẹ́yìn náà ọ àmọ̀ ṣiṣẹ́ tọ̀ ọ àmọ̀ ṣiṣẹ́ tọ̀ ọ àmọ̀ ṣiṣẹ́ tọ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ tó bá mú súnà kìíní tó mú súnà kejì tó mú súnà kẹta bí bá pé ọgọ́rùn ó ti ń dínkù díẹ̀díẹ̀ ó ti ń fúyẹ́nu ẹ lè rí hundred percent alùsùnà ẹ lè rí ẹ lè rí ẹ àwọn bọ́dà wa méjì kan wọ́n jù mí lọ bọ́dà ni wọ́n jẹ́ fún mi ẹ̀dá bọ́dà ni wọ́n jẹ́ fún sí mi. Ah, nọ́mbà wíyà náà tó pè wọlé ọ̀gá o na nàbàwíyà wa aleykum salam wa aleykum salam bẹ́ẹ̀ ni orí ètò lẹ́wà o. èyí náà wọ́n fẹ́ dá sí ọ̀dà ẹ̀ máa sí o. ìjókòó ẹ̀yin àfáà náà ni ẹ máa dá sí i. gbogbo ayé ń gbọ́ yín o. àmín. náà. ṣùgbọ́n èmi kàn fẹ́ sáré fún àwọn pọ́ǹtì kọ̀ọ̀kan pẹ̀lú fúgàmù fẹ́ǹsì láàárọ̀ yẹn. ṣe láwọn kan wà tó ṣe wípé èyí máa dárúkọ ọ̀rẹ́ mi kí n bẹ̀rẹ̀ pé àwọn kan wà tó ṣe pé sọdọ́ tí wọ́n ní kí nǹkan ọmọ dàrú kí ṣe kí nǹkan wọ́n ti fèsì gbogbo nǹkan gbọ́pọ́nà ní nǹkan ẹnì kan wà náà àwọn tó sì wọlé yẹn alábòsí ló mọ̀ sí àwọn náà nípa sọ́kọ́ tàbátà ìdíje bá dákẹ́ nìyẹn ó fẹ́ kó jẹ́ wípé ẹni ẹni máa sọ̀rọ̀ sí nǹkan tó jẹ́ pé bóyá ọmọ tó sọ o ẹ sọ̀ra fún ẹni yẹn ẹni yẹn aláburú yẹn ni nípa ohun tí nǹkan ẹni yẹn mọ̀ gbọ́ aláburú yẹn ló ń tọ̀. ìdí tó ń bá aláburú yẹn ni wípé tó bá mọ̀ wípé òun tó òun nìkan tó fẹ́ sọ̀pọ̀tì òun lè máa takò àfáfá ìgbésí tù nígbà tó ń takò ẹgbẹ́ òkú bídíà náà. wà á fẹ́ kí gbogbo ayé ó rí tó jẹ́ nìyí ń fi òjá àwa dé ìlọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ni yìí àti ọ̀pọ̀lọmọ tá ló kan láwọn méjèèjì bẹ́ẹ̀ <laughs> sí aláburú ní èèyàn bẹ́ẹ̀ àwọn òsì gbówó lọ́wọ́ kankan olùgbóyin náà ó kún ọ̀sẹ̀ náà apá wa ẹ̀jẹ̀ ti ń sìn wa lọ ni. ẹnìkan wà ẹ àti dáadáa yẹn wọ́n ti

ìbá kọrin tirẹ̀ ní inú nọ́mbà wà òun kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ ẹnìyẹn fún yín ẹlẹ́ẹ̀kejì òun ní àáfàá fífọ́ náà ń sọ lọ́dọ̀ tèmi èmi máa bàtà pé yìí sọ ní bóyá àwọn èèyàn kì í gbọ́rọ̀ àwọn ilé mi ẹ wo àlọ́bí sọ̀rọ̀ fi ẹ̀ láì lù á láì lù orú rẹ̀ jáde gẹ́gẹ́ bí ọ̀sán rẹ̀ ni òun lè máa sọ̀rọ̀ kó láwọn èèyàn gbọ́ yé náà ọ̀rọ̀ àwọn tí ìṣẹ́ àti téèyàn bá ti ń ṣe zigzag ọdún yóò di èèyàn sọ̀rọ̀ tí èèyàn gbọ́ yẹ̀ mọ́ èmi ò tẹ́ láti àtàkà náà ń sọ èèyàn mi là náà ń sọ ṣe ẹ̀ ọmọkùnrin yìí tó bẹ́ẹ̀ ṣe náà bá rú ni ó ṣe ti níkan ni èdè lẹ́yìn ìgbà tó ẹ fún bẹ́ẹ̀ ni ẹ ti dáadáa tó ń ṣe ẹ kọ́kọ́ fi ilẹ̀ fún lọ́nà ẹ wá ní mẹtọrọlọ́jì tó bá rí kó mọ́ ọ lò òdodo tó bá rí kó mọ́ ọ sọ ojú òdodo wọn lágbá lọ́wọ́ ti ní tí ìfi ẹ̀ òru rẹ̀ dàgẹ́gẹ́ bí ọ̀sán ni lẹ́yìn tó sọ̀rọ̀ tó ayé máa mọ̀ fún nǹkan tó ń sọ yìí nǹkan tó kílẹ̀ ni kò sẹ́ni tó máa sọ̀pọ̀tì ẹnì kankan lórí ọ̀nà tí bá ń gbà pépè tí ó bá fẹ́ sí ọlọ́wọ́ bá sáré máa ti fẹ́ yìí màá torí jẹ̀bi ọlọ́run. tó ti bẹ́ẹ̀ náà wọ́n kà ń ṣe bí ẹni tó ṣe wípé wọ́n láìka àfàmù fọlọ́ ọ̀ṣọ́ ni wọ́n láìka àfàmù fọlọ́ ọ̀ṣọ́ wọ́n mọ̀ fún àfa yẹn náà sọ́pọ́ọ̀tì nǹkan táwọn ń ṣe ẹgẹ́ tì wọ́n kó ìlànà fọlọ́ ọ̀ṣọ́ gan tó ìwọ tó bá ń ṣe súnlẹ̀ la ọpọlọ rẹ fa fa طيب هذه نصيحة نعم no ṣé mo fọlọ́ sọ ẹ mọ̀ fẹ́ nìkan tó ti lòyìn ẹ̀ẹ́dẹ̀ gbowó lọ́wọ́ ẹnìkan kan àfáàfà ibi títù ọmọ ìyá yín yín yín gbogbo àwọn pé ó yín pé fún àwọn fúnra lára yẹn láìsí wà láìsí inú takọ ẹni tó ìyá yín náà sínú sí ni pé àjọ pàdé lórí ẹnu yìí methodology rẹ̀ wá lè rí bákan o àjọ mọ́ ẹ̀tọ́ kìí kọ́nà kó tó gbogbo wa náà ṣe. àmín o. àwọn náà lọ sọ pé irú fi hàn pé ó wà táwọn tí ó gbà pé ìyẹn pé ó kúnlẹ̀ kan tó fẹsẹ̀ rìn O báyìí ṣe rí nìyẹn tó ti bẹ́ẹ̀ táwọn tó mọ sakura wọn gbangba ni ẹjọ́ mọ kọ̀rẹ́tì ara yín èmi wà fáfáfá yìí ti tù rẹ̀ màá wá lọ mú ẹni tí ó sọ wípé sẹ́yìn bá fẹ́ jẹ́ èèyàn yóò kọ́ jẹ́ èèyàn ni wọ́n lọ ìgọ́ ìrù wọ́n wá di èyí tó fi ayẹyẹ pé nínú àbáta yìí kí tó àti olùdíjì bá o ta ló lóore jù bẹ́ẹ̀ òbí ẹ̀mí rẹ̀ ta <laughs> ó ń kíjì bá ó ń kíjì bá ah, ah. ògbólógbòó ń bí